باب السترة بمكة وغيرها orí ọ̀rọ̀ gàgá ìrun wà fún ẹni tó wà ní maka àti àyè mìíràn gàgá ìrun ó wà fún ẹni tó wà maka àti àyè mìíràn ó maka kìí ṣe pé haram tó bá wà níbi tí haram wà tó fẹ́ kírun kò but ọwá wà ní àdúgbò kan nílùú mọ́kà ọwá ní ṣe bí kàbá nílò kan yìí pé ta ń lọ ònà òjèbá so òfin gàgà ọ fún gbogbo ẹni tó bá fẹ́ kírun tí ò sí níbi tí haram wà tí ò sí ní haram Okay? and it's 501. عن أبي جهيفة رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم بالحاجرة فصلى بالبطحاء الظهر والعصر ركعتين ونصب بين يديه عنزا wàtàwádọ́hà fàjáàlà náà ìyàtàmásàhùnà bíwádú ìyí. Hadith 501 nínú tíra àfẹ́yọ́lì Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àni àbí Juhaifa. Látọ̀dọ̀ bàbá Juhaifa kọ́ọ̀lá, ó sọ pé, Kharaja Rasulullah sallallahu alayhi wa sallam bil hajira. ànábì jáde síta ní hajirọ ní kété tí òòrùn yẹ látàrí fasọ́là bilbata ọwọ́ akíwò ní bàtà nígbà tá à ń ka àdìsí àwọn àìtó ti kíwò lẹ́ẹ̀kan wọ́n ń sọ̀rọ̀ bàtíyà pé bàtíyà ọ wà nítòsí mẹ́kà ṣẹ̀rántí náà ọ wá kírun ní bàtíyà irun tó kí bẹ̀ ní azuri wàlẹ̀ asri ó kí zúrì àti asiri rọ̀kà àtẹ́yìnì ó kí rákà méjì nítorí pé ó ń bọ̀ láti ìrìn àjò ló fi dé bàtìhà ok tàbí ń lọ sí ìrìn àjò ló fi dé bàtìhà bàtìhà èyí ó ti kú òní inú inú mọ́kà nígbà tí èèyàn lọ sí èkó tó ti wá kọjá tógéètì tó ti yé tógéètì àkọ́kọ́ ó ti kú òní báńdì ìbàdàn nìyẹn ànẹ́bì wá kírun lórí àti asúrì rẹ̀ tó kí níbẹ̀ ó kéde rákà méjì gẹ́gẹ́ bí àjò wà bàbá gàdé yìí anaza ó sì fi anaza òdùrọ ó fi gúnlẹ̀ níwájú kò lo pé ṣebí kàbá ní lọ́ọ̀kan lọ́ọ̀kan yìí kò lò ó fẹ́ ní Maka àbí Maka tó ti sí níbi tí haramu wà ó lò ànábì ti àlùwàlá nígbà tó fẹ́ kírun náà fàjá àlànà àwọn èèyàn yàtà masahu náà bí wàdúwù yìí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ omi àlùwàlá rẹ̀ wọ́n máa fi ń para àwọn ènìyàn wọ́n sì bẹ̀rẹ̀ sí fi omi àlùwàlá tó ń kán lára ànábì wọ́n fi ń para. Hmm. Uh, akọ́kọ́ ti gbọ́ tí Buhari fẹ́ lòmìnira dé sí akọ́ ti gbọ́ yé tẹ bá rí abalabi tó wá kẹ́yìn parí nínú ẹ̀rí táwọn Súfí ó lò nínú ẹ̀rí táwọn Súfí ó lò pé kí nìdí tí mùrídí tí ó fi máa fi ọwọ́ nu ṣéwù lára tí ó máa fi para kí nìdí tí mùrídí fi lẹ́tọ̀ọ́ láti máa tẹ́wọ́ sí omi àlùwàlá aṣẹ́wù rẹ̀ kọ́ máa gbé mu wọ́n ní àdíìsì gan ló gbà wá wọ́n ní ṣe bí àwọn sàábé ló bẹ̀rẹ̀ sí ní gbé omi àlùwàlá lára ànábì tí wọ́n fi ń yàtà masáwù náà tí wọ́n fi ń para ok ẹ̀yin onísúfí ó pé àwọn life wire hadith ni ẹ máa ń fẹ́ gbá mú ẹ wà fẹ́ gbá mú láì lo glove láì lo plier ọwọ́ lásán lẹ fẹ́ fi gbá life wire mú kò sígbà tẹ́ ẹ̀ ní jóná kò sígbà tẹ́ ẹ̀ ní jóná àgbọ̀yé àdìsí lọ́dọ̀ àwọn alùsùn náà rèé o lódodo ni pé àwọn sọ̀hábà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tánàbí bá ń sàlùwàlà wọn a máa gbé omi tí bá ń kán lára rẹ̀ tí wọ́n máa fi máa pa ara wọn wọn a máa gbé tí mi ò mú kí ló bí ìjẹ́rú ẹ̀ sì lẹ́tọ̀ọ́ ká ṣe pẹ̀lú àfáà wa ohun tó bí òní wípé lódodo ni pé ènìyàn bíi tiwa ni ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n Allah ó fi àwọn nǹkan kan sí ara rẹ̀ tí ò sí lára tiwa àwọn nǹkan náà àwọn sọ̀hábà discover rẹ̀ wọ́n discover rẹ̀ wípé omi tó bá kún lára ànábì táwọn bá fi pa ara táìsàn kan bá ń dà wọ́n láàmú bẹ́ẹ̀ ọlọ́run máa ń jẹ́ kó wòsàn ìdí ní ìtọ́fíká sí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí sí gbogbo gbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan a rí àwọn àdéhìsì kà tó sọ pé àwọn sọ̀hábà wọn máa gbé omi lára ànẹ́bì ànẹ́bì tó ga sí pé omi gan ń sun lórí ọmọ níka rẹ̀ tí àwọn tó lé ní eighty tí wọ́n sì mu omi yó tí wọ́n sì fi ti àlùwàlá so ti rí wípé ànẹ́bì ó yàtọ̀ sí àwọn àfáà tiwa àtàwọn àfáà tí yín ànábì lúmújíza ni oníṣẹ́ ìyanu ni àwọn àfáà wa wọn ètò oníṣẹ́ ìyanu ẹ̀tọ́ náà bá kàn fẹ́ pọ́nlé nínú wọn ni ó kàn pọ́nlé. now àwọn sálàf wọn ò rí kèsí táwọn sàábẹ́ ṣe pẹ̀lú ànábì wọn ò rí níṣe àmà wọn ò rí ní rí kásọ̀ ìdájọ́ ẹ̀ nù in táwọn sọ̀hábà ti tẹ́ àwọn àfáà wa tí wọ́n kọ́kọ́ gbọ́ ẹ̀sìn yé ju àwa lọ àwọn tí wọ́n kọ àdìsí sílẹ̀ àdìsí àwọn nǹkan lónìí ìtẹ́ wọ́n rí ìṣe yìí ní ìṣe kùsùsíyàtò rọ̀ṣùl pé ànẹ́bì nìkan ni irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí wọn ò rí nìrí pé àwọn àfáà yín àwọn àfáà yín tí wọ́n bá ti ń sàlùwàlà kẹ́ máa gbé omi àlùwàlá wọn mọ́tànra rẹ jẹ wọ́n gbé omi ara àfa rẹ ìdọ̀tí ló gbéwu tọ́tí gbọ́ wọ́n kò rẹ o wọ́n kò rẹ ẹ rí pé mo sọ̀rọ̀ kan nígbà kan lórí ọ̀rọ̀ tahanik pé nínú ìṣe tí ànábì sallallahu alaihi wasallam ni pé tí sàhábì kan bá bí ọmọ kọ́mọ yẹn tó mu ọmú ìyá rẹ̀ yóò jí gbé ọmọ yẹn wá bá ànábì nínú nǹkan tánàbì wa máa ń ṣe pẹ̀lú ọmọ tuntun ó ní tahnik tahnik ni pé ànábì ó mú dàbí nù yóò jẹ́ túẹ́túẹ́ lẹ́nu yóò fi itọ́ ẹnu rẹ̀ po dàbínù yẹn yóò wá tú sórí ọmọ níka rẹ̀ yóò wá fi rọmọ yẹn níkọ̀rọ̀ ẹ̀kẹ́ títí tọ́mọ yẹn tó fi dá sí pé tó bá fẹ́ dá tọ́mì itọ́ ẹnu ànábì pẹ̀lú adùn dàbínù yẹn ní ọ̀kọ́ wọnú agbẹ̀dù rẹ̀ síwájú ọmú ìyá rẹ̀ àwọn afáwà béèrè pé ṣé káwa náà tá a bá ti bí ọmọ ká máa gbé lọ bá bàbá wa mo ní rántí pé àwọn àfáà kan bẹ tí wọ́n fọnu <laughs> kọ́kọ́ lọ bàbá náà pé àwọn àfáà kan rẹ̀ fọnu òdodo ọ̀rọ̀ mo sọ fún wa ah, àwọn kan máa ń sọ pé ẹnu àwọn ọlọ́run ti bá wọn fọ̀ wá sílé ayé so àwọn ò nídìí káwọn jẹ pákó káwá sọ pé àfáà yìí máa fọnu ní every hour àlùbáríkà tí ń bẹ níbi itọ́ ànẹ́bì kò sí níbi itọ́ àfáà má kò bọ́mọ tí ń bọ̀ wá sílé ayé sọ ti gbọ́ sọrí ìgbọ́ tó o bímọ fún ara rẹ kò lè ṣe bẹ́ẹ̀ fọmọ rẹ ìwọ tó o bímọ lọ́dọ̀ ara rẹ kò lè ṣe bẹ́ẹ̀ ifá tọ́ tọ́ bá ṣe bẹ́ẹ̀ ni o ifá tọ́ ni o tọ́ ṣe bẹ́ẹ̀ kò wà rẹ́kọ́mẹ́ndẹ́ẹ̀dì o ìyí tó recommended ni pé ọmú ìyá ọmọ ní kọ́mọ ó kọ́kọ́ mú o so ìgbàtà níbi ìbẹ̀lá sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe tàníìkù fáwọn ọmọ sọ̀háábà nígbàtí ò sí láyé má àgbọ́ pé wọ́n kó ọmọ lọ bá Abubakiri kó ṣe tàníìkù fún wọn àgbọ́ pé wọ́n gbé ọmọ lọ bá Umaru ó ṣe tàníìkù fún wọn àgbọ́ pé wọ́n kó ọmọ lọ bá Usmanu ó ṣe tàníkì fún wọn a gbọ́ pé wọ́n kó ọmọ lọ bá Àlì the same thing pẹ̀lú ọ̀rọ̀ pé ó ṣàlùwàlá àwọn sọ̀hábà ń fi ọwọ́ gbé omi àlùwàlá rẹ̀ a gbọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún Abubakar a gbọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún Umaru so a gbọ́dọ̀ gbọ́ súnà yìí yé ní àgbọ́yé táwọn ènìyàn àkọ́kọ́ gbọ́yé wípé kùsùsíyà kan bẹ àwọn àwọn ìkẹ́ ìkẹ́ tọ́lọ̀ fi sọrí ànábì tí ò fi sọrí tiwa tó ti yẹ ó ń bẹ pẹ̀lú rẹ̀ lẹ́yìn tó gá sí pé ọ̀wọ́ àwọn tán bá ànábì lò gbà nìkan ni wọ́n benefit yẹn tó ti yẹ so má gbé omi àlùwàlá àfáà kó lọ́ọ́ fẹ́ fi para bákan náà má sì sọ pé o fẹ́ lọ gbé ọmọ ẹ lọ bá àfáà nítorí tanik o lè lọ gbọ́mọ lọ bá àfáà nítorí pé kí àfọ́ ọ̀bọ ṣàdúrà fún ọmọ rẹ ńgbà tá mẹ́bí kú láyé tán àwọn sàbá ń ṣe bẹ́ẹ̀ fún ọmọ sàbẹ́ o ìyẹn jẹ́nẹ́rà ok kí àfáà sì bọ kéde ọmọ rẹ ìyẹn náà jẹ́nẹ́rà fọmọ rẹ o. tó ti gbọ́. báàbù sọ̀lá ìlàlì òṣù ìlàlì òṣù wáànà. báàbù sọ̀lá ìlàlì òṣù wáànà. òṣùwánà ni òpó òṣùwánà bí òpó yìí orí ọ̀rọ̀ fífi òpó ṣe gàgá ìrun báàbù sọ̀lá ìlànà kòsìtòwáàna fífi òpó ṣe gàgá ìrun wàkọ́ọ̀lá Umar radiyallahu anhu alimusallun ahaku bisawari minal mutahadithina ilayha umaru radiyallahu anhu ó ní alimusoluna ahakubi sawari àwọn olùkírun àwọn ni wọ́n sí kí wọ́n fẹ́ kírun kí wọ́n wá fi òpó mọ́sálásí kí wọ́n fi se gàgà ìrun wọn àwọn ni wọ́n sí kí wọ́n ṣe bẹ́ẹ̀ ju alimuta ilé àwọn àwọn tó wá sí masáàkì tán wá tọ̀rọ̀ tán wá ẹ́ tẹ́ bá rí ẹn tó fẹ́ kírun tó ṣẹ̀ṣẹ̀ ń wá ẹn tó fi dí gàgà ẹ̀yìn sì ti fẹ̀yìntì síbi òkó ẹnìkan sì bí òun fẹ́ tẹ́ fẹ̀yìntì síbi òkó tẹ́ rojọ́ ẹ̀bìlà fún sutura sọ nìyẹn. ورها عمر رضي الله عنه رجلا يصلي بين الأسطوانتين فأدناه إلى سارية فقال صل إليها تعليق كجي تعليق كجي ريو عمر رضي الله عنه orí ọkùnrin kan tó ọkùnrin yẹn wá ń kírun láàrin òpó méjì ní mọ́sálásí bí irú ọkùnrin tí ń kírun ní ìsìn tẹ́rí pé bí àárín òpó ni ọbọ̀ sí abẹ́ẹ̀kọ́ fàdínáwì lásàríyà umaru wá mú súnmọ́ òpó kan ń bẹ̀ ó mú súnmọ́ òpó kan ń bẹ̀ fàkọ́ọ́lì sọ́lì iléyà ó ní fìyẹn ṣe gàgá ìrun rẹ̀ kì í túmọ̀ sí wípé once you are on your own lórí irun pé ọ̀daràn kìíní wọ́n fẹ́ kó o ṣe kìíní kó o ní sutura tọ́ ọ bá wà lẹ́yìn ìmáàmù sutura ìmáàmù kò ní sutura ìtìmbẹ̀lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tọ́ bá dànù rẹ̀ kí o gbọ́dọ̀ make sure wípé o kírun ní àyè kan tí o ti dí gàgá irun tó ń kí. lọ́pọ̀ ọ̀bẹ̀ lómi yóò o kírun ó lè dúró sí ibi táfà sí tí àfà tó wọ kíni kọ́lọ̀ grey ó dùn síbẹ̀ wọ́n máa ń wò pé ah, ẹ̀yìn yìí yìí ṣé ẹ̀ gbọ́ ọ̀rọ̀ ni nígbà ó dúró sí bí ní fẹ́ kọjá ṣé tó ń sọ ni pé ká kò fi kírun tán dúó síbẹ̀ kò fi ṣe sútúrà tí òpó ọ̀bá pọ̀ irú mọ́sí ti wá ní ìsìn òpó ọ̀pọ̀ òpó ọ̀kọjá bí mẹ́ta àbí nílá méjì kékeré kan so iwájú ńkọ́ iwájú bọ́ sí ọwọ́ iwájú sọ́mọ̀ pé ẹnìkan kò lè gba bíbà ìkọjá ọ̀fẹ́ kírun bọ́sọ̀wọ̀ iwájú mọ́bọ̀sọ̀wọ́ ẹ̀yìn àwọn mọ́sílásì míì àwọn mọ́sálásí míì wọ́n máa ń bá wọn ti ṣe àpótí wọ́n máa bá wọn ṣe àpótí tẹ́bá dókè ọ̀ya ọ̀rẹ́ pé lókè ọ̀ya wọ́n máa ń ní àwọn àpótí tẹ́ máa bá wọn sílẹ̀ tàbí kíní tẹ́ máa fi ka Quran kíní àpótí tẹ́ máa fi ka Quran so tó bá ti fẹ́ kírun ó gbé sí ọwọ́ wájú rẹ̀ àbí àpótí fíṣẹ̀bílẹ̀ tó bá ní tòsí ó fi bí gàgà kókó sáàdì pé ọ̀fẹ́ dàrú kí dígàgà dígàgà rẹ̀ so that ẹ bá fẹ́ kọjá yóò máa kọjá lẹ́yìn gàgá yẹn. a disciple two. an yazid ibùnà abi ọ̀báyé kúntù àti ma'a salama bun al-ibnu al-akwa ibn al-akwa fayusalli indali ustu indali ustuwana التي عند المصحف فقلت يا با مسلم أراك تتهارى الصلاة عند هذه الأسطوانة قال فإني رأيت النبي صلى الله عليه وسلم yàtàhárọ̀ sọ̀lá ìdáhà àti 502 an Yazid ibùnú àbí ọ̀báyì látọ̀dọ̀ Yazid ọmọ bàbá ọ̀báyìdì kọ́ọ̀lì ó sọ pé kúntù àti máa sálàmà ibùnú alẹ́ àkùwà mo mọ́ wá bá bàbá sálàmà tí àjọ kírun mo máa ń wá pẹ̀lú bàbá sálámà máàkúà màá lọ bá òun á wà lọ sí masalasi láti lọ kírun fàyùsọ́ọ̀lì ìndàlẹ̀ òṣùwà náà tó bá ti wá fẹ́ kírun tiẹ̀ a lọ kírun nítòsí bí òpó. alẹ́tì indali mushaf níbi tí tákàndáàdì kùránì wa òkú kan wà ní masasi òjìṣẹ́ ọlọ́run ibẹ̀ ni wọ́n gbé mushaf tákàndáàdì kùránì ibẹ̀ ni wọ́n jì jọ sí fàkúlìtù mo wá sọ pé yá àbá muslim bàbá muslim àrọ́ọ̀kà tàtàhárọ̀ sọ̀lá ìndà hádìí ilẹ̀ mo rí ọtọ ń wá ọ̀nà láti kírun níbi òpó kí ló ń tẹ̀lẹ̀ tó fi gá sí pé gbogbo ìgbà ó sábà máa ń fẹ́ kírun níbi òpó yẹn kọ́ọ̀d ó sọ pé fàáyín ní ìrọ̀ àìtù nàbíyà sallallahu alayhi wa sallam yàtà àrọ̀ sọ̀lá ìdáhà ó ní à mi ò ṣàdédé ṣe bẹ́ẹ̀ dájúdájú mo rí ànẹ́bì náà tó ga sí pé òun náà máa ń wá ọ̀nà tí ó gbà kírun níbi òpó yẹn ni hadith 503 and Anas رضي الله عنه قال لقد رأيت كبار أصحاب النبي صلى الله عليه وسلم يبتدرون السواري عند المغرب وزاد الشعبة عن عمر عن أنس حتى يخرج النبي صلى الله عليه وسلم a five oh three nínú tíra sọ̀rọ̀lì bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní anas látọ̀dọ̀ anas tí a lọ yọnu sí kọ́ọ̀lù ó sọ pé làkọ́dẹ̀rọ̀ àyètò kìbára sí abi nàbí sallallahu alaihi wasallam èmi rí àwọn àgbààgbà nínú àwọn sàábé sáré du ìdàlẹ̀ magrebi lásìkò magrebi wọ́n máa du káwọn dúró síbi òkó láti yan náà fílà tí èèyàn lẹ́tọ̀ọ́ àti yàn síwájú kó tó ké magrebi wàzádà ṣọ́ọ̀bá ṣọ́ọ̀bá ó tún fi kú pé látọ̀dọ̀ amúrì látọ̀dọ̀ Anas ó ní àwọn sàábà wọ́n máa du kí wọ́n wà níbi òkó títí ànábì ó fi jáde sí wọn èyàn ni pé àwọn sọ̀hábà lásìkò òun mọ́gíríbì tábà ti dé mọ́síláṣí wọ́n yẹ káà jókòó just anyhow torí pé wọ́n ti mọ̀ pé nígbà táwọn ti wà mọ́síláṣí kí wọ́n tó ti kọ́ mọ́ ọ̀run tóòrùn sì ti wọ̀ àwọn lẹ́tà ti ṣe náfìlà tahiyatul masjidi so tábà ti wá dé mọ́síláṣí wọ́n á máa du òpó mọ́ra wọn lọ́wọ́ torí pé òpó yẹn ò pọ̀ wọ́n sì pọ̀ ju òpó lọ ọ̀rọ̀ ti wá di pé èmi mo kọ́kọ́ dé bíbá yìí mo fẹ́ yan náfìlà tèmi ná so wọ́n ní wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹn àwọn àgbà nínú àwọn sọ̀hábà lónìí kí lẹ́yìn ń du òpó sí tálọ́mà ìfẹ̀yìntì ni ìfẹ̀yìntì ní ìfẹ̀yìntì lẹ́ ń du òpó sí ti yín o. báàbù sọ̀láàt bẹ́ẹ̀nà sàwárí fi ìdọ́ èrì jàmáà. ajá sọ̀yẹ̀ di next week insha Allah.